ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ a kó gbogbo àdúrótì yín lórí channel mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o welcome back to Mashola Gist TV gist tèmi kábíyèsí celebrate eh, Queen Naomi o nítorí pé eh, Valentine wọ́n dẹ̀ wà pẹ̀lú Tadéníkàwò àwọn méjèèjì náà wọ́n ní wọ́n ní special valentine package èyí tí kábíyèsí ṣe fún wọn wọ́n ní nǹkan tí wọ́n dẹ̀ ṣe ò ní pé ṣẹ̀mẹ̀ pé normally téèyàn bá ń ṣe celebration wọ́n máa ń ṣe a lot of activities fún èèyàn ṣùgbọ́n right now wọ́n ní nǹkan tí kábíyèsí ṣe wọ́n ní ó ya Queen Naomi lẹ́nu o ipe kábíyèsí ṣe bẹ̀bẹ̀ o ipe ṣe ni kábíyèsí lọ prepare fún àwọn àti ní káwò ipe wọ́n fẹ́ kí wọ́n rí celebration light ẹ ṣáà àwọn iná tó máa ń tàn lójú òfurufú tí wọ́n máa ń plot yẹn tí wọ́n máa ń yìn nígbà Christmas àti téèyàn bá ń ṣe birthday yẹn wọ́n lò ní kábíyèsí lọ ṣe fún Queen Naomi wọ́n ní it was a big surprise nǹkan tó dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìgbà Christmas ìpè kábíyèsí ò ráyè láti spend time much pẹ̀lú Tadéníkàwò wọ́n ní so wọ́n ní nǹkan tí kábíyèsí fi ṣe èyí nìyẹn ìpè kábíyèsí really wọ́n really wà happy láti send limousine kó lọ gbé Queen Naomi ní ilé láti jọ wá sí ibi tí wọ́n ti pèpìà fún wọn tó jẹ́ pé àwọn àti Tadé ní máa rí àwọn celebration light yìí fún Valentine ẹ̀yin èèyàn lé kábíyèsí èèyàn ní kábíyèsí kábíyèsí ọkùnrin àtàtà ni wọ́n ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín ilé àti ọ̀nà yín ò ní dojúrò o yorùbá là ń sọ lórí channel yìí nítorí àṣà wa àfẹ́gbàgbé àti fún àǹfààní àwọn bàbá wa àti ìyá wa tí wọ́n gbọ́ èdè gẹ̀ẹ́sì àgbéètò yìí kalẹ̀ ẹ̀yin èèyàn ọlẹ́ ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín o mo dẹ̀ dúpẹ́ fún àdúrótì yín a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà tí ẹ bá ti subscribe o ẹ subscribe kẹ́ẹ̀dẹ̀ fún fídíò yìí ní thumbs up òkè òkè ni ọlá yín á máa lọ wọ́n ní àwọn olórí ń bínú torí kábíyèsí sẹ́ǹdì limousine kó wá gbé Queen Naomi wọ́n ní. Ni wọ́n sọ̀rọ̀ wípé kábíyèsí ò ní time fáwọn ju Queen Naomi lọ wọ́n ní kábíyèsí celebrate valentine pẹ̀lú ìyàwó wọn àti ọmọ wọn nítorí wípé wọ́n fẹ́ fi hàn Queen Naomi àti ọmọ wọn wípé he really cares about them and wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn. ẹ̀yin èèyàn lé ọkùnrin tó bá ní time fún ìyàwó ẹ̀ ní ìgbà valentine ọkùnrin gidi ni and bí a dẹ̀ ṣe mọ̀ pé kábíyèsí is a very correct man very very lovely and nice king wọn ní torí pé àwọn jọba àwọn ò lè ní time fún ìyàwó àwọn mọ́. ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà kábíyèsí o. nǹkan tí ò yé mi pẹ̀lú ọ̀rọ̀ àwọn olórí ni pé especially Mariam àti olórí Rónkẹ́ bọ́n ṣe máa ń jealous ni pé wọ́n fira wọn sí kàtégórì kan náà pẹ̀lú Queen Naomi ẹ̀ sí ní level kan náà so kábíyèsí ti sọ fún yín pé ìfẹ́ òun ayọ̀ òun ò ní Queen Naomi ìzáídà kẹrọ àgbà èyí tó wà lórí ẹ̀ èyí tí kábíyèsí ń ṣe àfọyín nǹkan tó yẹ kẹ́ ẹ gbà nìyẹn wọ́n ní nǹkan tó wà lórí ẹ kí ni nǹkan tó máa ń wà lórí epo yẹn ìyẹn nǹkan tó wà lórí epo yẹn ló yẹ kẹ́ ẹ máa ṣe à so bọ̀ kẹ́ a máa fẹ́ máa fira yín sí ehm, ehm, sí ibi tí Queen Naomi wà no no no that will not be possible because ẹ sí level kan náà kábíyèsí ti sọ fún yín ó ní ìyàwó òun òun ni Queen Naomi ó lẹ́yìn ìyókù ó lóun fẹ́ yín nítorí throne so ẹ dì yẹn mú ẹ rí i pé olórí Tèmítọ́pẹ́ kò fún rẹ̀ ń wàhálà kò fún rẹ̀ ní dáàmú ó rọra jókòó síbi tí kábíyèsí fi sí ni àti Dr Elizabeth ṣùgbọ́n ẹ̀yin méjì yẹn náà ni wàhálà ẹ̀yin ni ẹ̀yin lẹ máa máa tojúbọ̀ nǹkan tí ò yẹ kẹ́ tojúbọ̀ kiri so ẹ̀yin èèyàn lé wọn ní bó ṣe lọ special treat tí kábíyèsí fẹ́ fún Queen Naomi àti Tadé ni ká wò pé kábíyèsí send limousine kó wá gbé wọn so that wọn lè wo àwọn light yẹn so ẹ̀yin èèyàn bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn ta ní ká mú wá fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like òní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba òkè òkè yọlá yẹn máa lọ please share this video like and subscribe god bless you all please give this uh, video a thumbs up.